yà ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ mi orúkọ mi ò yí padà tọ̀nàdé adémúyìwá ni mò ń jẹ́ mo ṣèbẹ̀ elédùmarè ọba adániwáyé ọba tó ju gbogbo wa lọ mo ṣe gbogbo àwọn irúmọlẹ̀ tusukpolo ya yiro mwashiba mo ṣe bá bàbá mi mo ṣe bá ìyá mi mo ṣe bá bàbá mi nínú ẹ̀mí mo ṣe bá bàbá mi nínú ara Ìbà Gani Abiodun Ige Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún tilẹ̀ Yorùbá lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o olódùmarè á jẹ́ kẹ́ ẹ tẹ̀lé yìí pẹ́pẹ́pẹ́pẹ́ ìgbésẹ̀ yín kò ní bọ́mọ aráyé nínú ó ti ń da kò da mọ́ kò ní tọ́ sí yín àti gbogbo àwọn olólùfẹ́ yín rogodo ayé ò ní lù fún yín jó bàbá mi. ẹ nítojú lẹ̀ mọ́lẹ̀ gbogbo ọ̀tá nídìílé ìyá nídìílé bàbá nínú ilé láàrin ọ̀rẹ́ àti nílẹ̀ Yorùbá tó bá sọ wípé tìyín ló kù tó ń fẹ́ dojúlé gbogbo àwọn alálẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá wọ́n á fi wọ́n rúbọlẹ̀ Yorùbá ni. bàbá mi ààrẹ ọ̀nà kakanfò ẹlẹ́ẹ̀kẹ́dógún tilẹ̀ Yorùbá ẹ ṣé ẹ kú àdúró tilẹ̀ Yorùbá ẹ kú gbogbo gbà bí ẹ ṣe ń náwó náà lẹ́ ń nára. Olódùmarè á wá fi ọ̀pọ̀ rọ́pò fún yín ní gbogbo ibi tí ẹ ti ń mówó. Mósè bá gbogbo àwọn tí tí ó kọ́kọ́ roko ilẹ̀ ìlú tí mo wà yìí mo wá ṣèbà àwọn ẹlẹ́yẹ funfun ẹlẹ́yẹ pupa àti ẹlẹ́yẹ dúdú ẹ̀yin ìyá ẹ má jẹ́ kí n tẹnu gbókú bí ọ̀wọ̀ ẹ ojú mi ṣe o mo wá ṣèbà èṣù láàlú ògiri òkò. onílé oríta alàmùlàmù bàtà láàróyè ẹ̀bọ̀ra ti jẹ́ látọ́pa èṣù má ṣe mí má ṣe mọ nìkan kan. ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní òwúrọ̀ yìí. ìdí ọ̀rọ̀ mi ó dá lórí. Uh, arákùnrin kan tí ó pèrè ní òpìtàn ìlú Ìbàdàn òpìtàn ìlú Ìbàdàn tí orúkọ rẹ̀ ń jẹ́ Laji Abbas Laji Abbas. Ah ẹ jọ ṣé òpìtàn ni wọ́n ní àbí ọlọ̀tẹ̀ ṣé òpìtàn ni wọ́n ní àbí ọ̀bàyéjẹ́ hábà kí ló dé tí ò ń fi ìtàn tí wọ gangan fúnra ara rẹ tí ò fìdí ẹ̀ múlẹ̀ kí ló dé tó fi fẹ́ máa fi da ilẹ̀ Yorùbá rú kí ló dé tó fẹ́ fẹ́ máa fi dá rúkè rúdò sílẹ̀ nílẹ̀ Yorùbá arákùnrin wa kí ló dé gan-an ẹ̀yin ṣe máa ń fi ẹ̀tẹ̀ sílẹ̀ kíkẹ́ máa lọ palàpálàpá kí ló dé tó jẹ́ pé ẹ máa fi ibi tí ó yẹ kẹ́ ibi ọ̀nà sílẹ̀ tó yẹ pé ọ̀nà nùgbó inú inú igbó lẹ máa mórílé. ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká kóra wa níjànú. tí àwọn ọmọ Yorùbá kan bá sọ pé àwọn ò ní sọ̀rọ̀ irú àwa yìí ò ní dákẹ́ ká máa wòran torí irú ìwọ tó pẹrẹ ní Lájí Abbas òpìtàn yìí ìwádìí mélòó lo ti ṣe nílẹ̀ Yorùbá àwọn àgbààgbà mélòó lo ti tọ̀ lọ tó o fi lè máa sọ sọ àwọn ìtàn ìtàn ọ̀tẹ̀ tó ń ṣe káàkiri òkè tí ẹ̀ jẹ́ ká gbọ́ Lájí àbí Abbas ni kí n pè ẹ́ èwo tí tó bá fẹ́ kí n máa pè ẹ́ jẹ́ kí n mọ̀. sórí tó bá jẹ́ pé lóòótọ́ òpìtàn ni ẹ́ ó mọ ìtàn ó gba ilé ẹ̀kọ́ ìtàn kí ìtàn sísọ ìtàn kíkọ ìtàn kíkà ó gbà jáde ó máa mọ ìtumọ̀ ààrẹ ọ̀nà kakanfò tó jẹ́ mọ̀ yìí pé tó bá jẹ́ pé ìgbà ìwáṣẹ̀ ni tí agbára ojúlówó agbára ń bẹ lọ́wọ́ àwọn ààrẹ ọ̀nà kakanfò ṣé wọ́n bí wọ́n rí pọn gbá irú ìwọ láti máa ṣe gbogbo irú nǹkan tó ń ṣe ṣé wọ́n bí wọ́n rí pọn gbá gbogbo ẹnikẹ́ni gbogbo àwọn ajá tó kóra wọn sí orí ẹ̀rọ ayélukára tí wọ́n sọ̀rọ̀ àtàtàmọ̀tì sí àpèrè ààrẹ ọ̀nà kakanfò gbogbo wa la mọ̀ nǹkan tí yóò bá ti ti ẹ̀yìn ẹ̀ yọ ẹ jọ̀ọ́ kí n má dé ìnà ìwọ tí. ìwọ tó péré ní Laji Abbas ó ti ó ti fi hàn gbangba pé alamí àti agbẹ̀yìnbẹ̀bọ jẹ́ òun ló jẹ́ fún ìran Yorùbá òun ló lè jẹ́ fún orílẹ̀-èdè Yorùbá nítorí àwọn ètò tó ń ṣe lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn ọ̀rọ̀ tó ń sọ sí orí fọ́nrán ní ẹnujọ́ mẹ́ta yìí ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó gédégédé ó dáa gbogbo wa la mọ bí ọ̀rọ̀ ètò ààbò bó ṣe mẹ́hẹ nílẹ̀ Yorùbá àti lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n kò sẹ́ni tó máa sọ wípé kóun fi inú ilé ẹ̀ lẹ̀ kó lọ ṣe kí ni kó lọ rántà ó dáa nígbà tí ìkọ̀ọ̀kan nu yín tí ẹ rí nǹkan kan ṣe sí agbára àwọn agbófinró àwọn tó yẹ kó ṣe gbogbo iṣẹ́ yìí agbára wọn ò ká yìí bóyá yálà látòrí àwọn bàbá àṣàlẹ̀ fún àwọn agbésùmọ̀mí yìí àti àwọn agbénipa yìí ni yálà látàrí pé kò sí owó tí ó ṣe tó yẹ kó wọ́n fi ṣe gbogbo iṣẹ́ yìí ni yálà kò sí ọ̀rọ̀ láti òkèrè láti inú ẹgbẹ́ kan láti inú àjọ ìjọba kan sí ìjọba ni èyí tí a mọ̀ sí information àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi nǹkan ló lè fà á kí àwọn agbófinró àbí àwọn DSS wa àwọn agbófinró ni àwọn èèyàn àwọn ọlọ́pàá àti àwọn DSS wa láti má lè jàjà yìí dojú àmì oríṣiríṣi nǹkan ló lè fà á. ó dìgbà tí gbogbo àwọn náà bá jáde pé nǹkan tó fà á leléyìí ṣùgbọ́n ààrẹ ọ̀nà kakanfò tó jẹ́ tilẹ̀ Yorùbá tó tó gbangba sùn lọ́yọ̀ jáde wọ́n sọ on several occasions wípé kọ́ fún àwọn ní ààyè kí ìjọba kí lọ́balọ́ba àti gbogbo àwọn agbófinró àti gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba nínú ètò ààbò tó wà nídìí pé kí á lọ ṣe iṣẹ́ àwọn agbésùmọ̀mí yìí wípé kí wọ́n fún àwọn ní àtìlẹ́yìn kí wọ́n pe àwọn káwọn jọ jókòó ọ̀rọ̀ sọ pé òkè bá ṣe fẹ́ ṣe bá ṣe fẹ́ ṣe rèé ó dáa ìwọ Laji Abbas ìwọ jáde pé ṣebí àmbásádọ̀ àmọ̀tẹ́kùn òní ààrẹ jẹ́ fún Ọ̀yọ́ state bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká kí ẹni tó mọ́ni lójú torí ni tó mọ́ni lójú ọ̀pọ̀ èèyàn ní owó bíi tá a wà ká dúpẹ́ lọ́wọ́ gọ́vnà Ṣèyí Mákindé tó rántí pé ó dájúdájú Ìbà Gani Adams àwọn gangan ni wọ́n pe ìpè bí wọ́n ṣe ń pe ìpè nísìnyí pé kí gbogbo àjọ lọ́balọ́ba ṣe ìpàdé o nítorí ọ̀rọ̀ ètò ààbò kí gbogbo àwọn gómìnà ṣe ìpàdé o nítorí ètò ààbò ọ̀rọ̀ ìwé tí ibà Gani Adams kọ níjọ́hun àná òun ló bí àmọ̀tẹ́kùn tí gbogbo wo bá mọ̀ ẹ ká mọ̀ ní ìsìn tí gbogbo wo bá gbọ́ ẹ ká gbọ́ ní ìsìn ẹ á fi ọ̀tẹ̀ sílẹ̀ tá a bá rẹ́ni tó lè ṣe ẹ jẹ́ ibà Gani Adams kò fìgbà kan rí kó fi ọmọ ìlú ẹ̀ sílẹ̀ kó fi ìran ẹ̀ sílẹ̀ kó dẹ̀ fi ìlú ẹ̀ sílẹ̀ pé òun fẹ́ sá lọ sí ibì kan fún ààbò bàbá yìí ò ṣeré Ìbà Gani Adams ò ṣeré Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá lóògùn ọ̀fẹ́ o wọn ò ṣe rí àwọn pé akọni wo àbí olórí ọkọ̀ kan wo ló fi ọkọ rẹ̀ sílẹ̀ rí ọkọ ẹ̀ sílẹ̀ èyí tí a mọ̀ sí captain of a ship A captain will never abandon the ship. A captain will never abandon his ship. Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá wọn ò sá fi ìran wọn sílẹ̀ rí. Kódà tí ogun bá le kódà tí ogun bá le wọn ò fi ìran wọn sílẹ̀ wọn ò dẹ̀ fi ilẹ̀ Yorùbá sílẹ̀ rí. Gbogbo akitiyan bàbá yìí lórí ilẹ̀ Yorùbá amọ̀pọ̀ yí ẹ̀yìn ọ̀bàyéjẹ́ yìí ìwọ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ìwọ kan ìwọ Laji Abbas tó jẹ́ pé wọ́n sanwó fún pé kó o máa sọ̀sọ́kùsọ lórí ilẹ̀ Yorùbá. kò jọ wá lójú fún irú yín àwọn kan ti ṣe lọ́jọ́ kan àná tí mi ò ní dárúkọ nígbà tó yá àmọ́ bí wọ́n ṣe dàrú lórí ọ̀rọ̀ owó tí àwọn olóṣèlú gbé fún wọn. a dẹ̀ ti máa ń san gbogbo gbà yẹn náà pé gbogbo àwọn bí àwọn arákùnrin yìí àti arábìnrin yìí tí wọ́n ń ké fatafata lórí fọ́nrán yìí wọn ò ní ìfẹ́ Yorùbá sọ́kàn bó ti lu wọn ẹ̀ mọ́ ṣùgbọ́n kàn dàrú nítorí owó tí wọ́n ń gbà. ìwọlájí Abbas jáwọ́ nínú àpọ̀n tí ó yọ kó gbómi lákaná jáwọ́ nínú ìwà ọ̀tẹ̀ nínú ìsọkúsọ àsọbàjẹ́ tó ń sọ lórí ìtàn ilẹ̀ Yorùbá padà lọ sórí ìtàn tí wọ́n fún ẹ tí àwọn gọ́gùlù ń fún ẹ ṣùmọ̀ o kàn máa gbé látòrí gọ́gù wàá gbé wá sí orí fọ́nrán wàá máa sọ o ò ní ṣèwádìí ìtí olóyìnbó ń pè ní research wọn ò ní ṣe é wàá kàn máa lanu wàá máa sọ̀rọ̀ ṣàkàṣàkà. ẹ wá ìbò kí tẹ̀ ń po irú ìbò yẹn náà wọ́n á sọ pé copy and paste yà jọ jáwọ́ nínú àpọ̀ntí òyò kó gbómi lákaná. nígbà tó pe ààrẹ ọ̀nà kakanfò ní àmbásádọ̀ fún ọ̀yọ́ fún fún àmọ̀tẹ́kùn nílùú ọ̀yọ́ bẹ́ẹ̀ ni ṣèyí mákindé kárí. ọmọ akínní yẹ gọ́vnà Ṣèyí Mákindé ti Ọ̀yọ́ state ni torí òun ló wò pé àá pẹ̀lú gbogbo akitiyan Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá kò wá ń ṣerú jagunjagun bẹ́ẹ̀ yẹn tó jẹ́ kí àwọn achieve tó jẹ́ kí àwọn rí àmọ̀tẹ́kùn ṣe nítorí fífọn rere ẹ̀ sísọ̀rọ̀ ẹ̀ ní gbogbogbà lórí fọ́nrán pé ẹ jẹ́ ká mójútó ààbò ilẹ̀ Yorùbá adúpẹ́ fọlọ́run gọ́vnà Ṣèyí Mákindé ó ṣe wọ́n ní ó fún wọn ní ambassador of Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́ state yes ambassador ó yàtọ̀ sí commandant of Àmọ̀tẹ́kùn ìwọ ìṣó olórí tó ń ròṣà Laji Abbas ṣó béèrè nǹkan tó kó tó máa sọ́ṣá tó bá ti fún ẹ ní owó kan kékeré kan á ti máa jó ẹ lára wípé kó o bá tòun tòun yẹn jẹ́ kókó sọ ìtàn tó máa fi tẹ́ máa fi bà títí ìlú yẹn jẹ́ àbí orílẹ̀-èdè yẹn jẹ́ ẹ lè rí orílẹ̀-èdè Yorùbá bàjẹ́ o gbogbo yín tẹ́ fẹ́ bàjẹ́ àwọn alálẹ̀ wọ́n á ṣèdájọ́ yín bó ṣe yẹ Olódùmarè á ṣèdájọ́ yín bó ṣe yẹ ẹni tẹ́ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ nítorí owó nítorí ipò nítorí nǹkan àwọn mèremère tí wọ́n fi ń tí wọ́n fi tí wọ́n fi ń gbé wá tó ń gbé wá fún yín. nígbà tí wọ́n fi wọ́n ṣe ambassador bẹ́ẹ̀ ni àwọn kan ni commandant àwọn kan ni second in command eh, second in command commandant àwọn kan ni olórí ẹlẹ́kùnjẹkùn eh, àmọ̀tẹ́kùn fún Ọ̀yọ́ state àwọn pípù yìí dẹ̀kẹ̀rẹ́ ìgbà tó bá wù wọ́n wọ́n lè wá gbàmọ̀ràn àríyá fún wọn ní ìmọ̀ràn ṣùgbọ́n ààrẹ kọ́ ló ń pàṣẹ fún wọn ààrẹ kọ́ ló ń pín iṣẹ́ fún wọn ààrẹ kọ́ ló ń pín logistics fún wọn pé ẹ lọ ṣe báyìí ibi báyìí ló kàn nǹkan báyìí ló kù lọ́rọ̀ wa nínú àmọ̀tẹ́kùn ààrẹ kọ́ ló ń ṣe é kí ló wá ń ṣèwọ Lájí Abbas yẹ onítọ́lẹ́nu olóòórùn yìí ẹ̀yin ṣe ń rorí yín ṣá ẹ ṣe ń béèrè nǹkan ah, ó dẹ̀ wá lè jẹ́ wípé o mọ nǹkan tó ń sọ nítorí ọlọ́tẹ̀ tó jẹ́ nítorí ìlara tẹ́ ní sí ibà Gani Adams ààrẹ ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá bóyá torí ẹ̀ ló ṣe ń ṣe torí a lè sọ pé irú ìwọ yìí tó péré líyìn òpìtàn tó sọ pé o mọ̀ tàn báwo ló ṣe lè yẹn máa ṣe jẹ́ òpìtàn tí ò ní máa ṣe research tí ò ní máa wádìí tí ò ní máa béèrè kó tó di pé yóò máa sọ̀rọ̀ sórí ìfọ́nrán a jẹ́ wípé gbogbo ọmọ Yorùbá ẹ ti bi ṣáná kíyèsí ogun lágbájá yìí ẹni tí wọ́n pè ní Laji Abbas yìí tó pèrè ní ààrẹ òpìtàn ọlọ́tẹ̀ ni torí ìwọ tó o bá jẹ́ òpìtàn o ò lè ṣe láyé láì ṣe pé o máa ń ṣe ìwádìí àbò máa ń béèrè kí ló dé tó o wá béèrè túmọ̀ ambassadọ̀ àti àwọn tó kó àṣẹ àmọ̀tẹ́kùn lọ́wọ́ ní Ọ̀yọ́ state àti ní Èkìtì àti ní gbogbo ibi tí wọ́n bá ti ní àmọ̀tẹ́kùn tí wọ́n ti gbà wọ́n láyè kí wọ́n ṣe é tí àwọn agbára kan gbà wọ́n láyè láti ṣe àwọn tí agbára gbà láyè láti ṣe gan ìbẹ̀rù bojo náà fi ń ṣe agbá eh, òfin wa nílẹ̀ Nàìjíríà kò fààyè gbà kí wọ́n kí wọ́n lo àwọn irinṣẹ́ ìgbàlódé ṣùgbọ́n àwọn tí a ní tí wọ́n ń gbé wa pa ẹ̀ tí wọ́n ń jí wa gbé yìí irinṣẹ́ tó wà lọ́wọ́ wọn àwọn kódà ẹ̀ka míì nínú àwọn eh, ológun ilẹ̀ Nàìjíríà wọn ò nírú àwọn àbí àwọn òṣìṣẹ́ ètò ààbò nílẹ̀ nàìjíríà wọn ò nírú nǹkan tí wọ́n ní lọ́wọ́ irú irinṣẹ́ tó wà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí yìí àwọn agbénipa yìí àwọn dáràndáràn yìí ẹ jọ̀ọ́ gbogbo ọmọ yorùbá àwọn kan máa sọ pé ibà Gani Adams kọ́ òun kọ́ ni agbẹnusọ àwọn bàbá yìí ò péré ẹ̀ lágbẹnusọ he is a traditional chief security officer of Yorùbá land pure and simple ààrẹ náà Eh wo eh, constitution ìwé eh, òfin wọn fààyè gba Ìbà Gani Adams láti operate ìwé òfin ilẹ̀ Nàìjíríà kò fi ààyè gba Ìbà Gani Adams ààrẹ Kankan kakanfò tilẹ̀ Yorùbá láti ṣiṣẹ́ ẹ dẹ̀ mọ̀ kò sí bá a ṣe fẹ́ porí ìkòkò tá kò sí bá a ṣe fẹ́ porí ajá tá à ní porí ìkòkò tá a fi ṣe kò sí bá a ṣe fẹ́ porí akọni tá à ní fìdá láàlẹ́ gàràgà ààrẹ ọ̀nà kakanfò tilẹ̀ yorùbá ìbà gani abiodun ige adams lóògùn ọ̀fẹ́ o ẹ̀pẹ́ ẹ̀gbó ẹ̀fọ́ pawó ẹ̀fẹ́rìgì jobi. gbogbo nǹkan tí ẹ fẹ́ ní ti dáadáa lórílẹ̀‐èdè Yorùbá á wá sí ìmúṣẹ. ẹ jọ̀ọ́ Laji Abbas jẹ́ kí n fún ẹ ní àwọn instances kan torí mo mọ̀ pé ó dà kó ti fẹ́ kúrò nínú ọ̀rọ̀ òǹpìtàn báyìí kó ti fẹ́ bọ́ sí orí ọ̀rọ̀ ètò ààbò ó fẹ́ jẹ́ òǹpìtàn mọ́ ọ̀rọ̀ ètò ààbò ló fẹ́ máa mú gbọ́ báyìí torí ó yẹ kéèyàn kí division of labour wà tí ọba pẹrẹ ní òǹpìtàn ṣé kò yẹ kó dúró sórí òǹpìtàn yẹn èwo ló wá jí wá fà á tó jẹ́ pé orí ọ̀rọ̀ ètò ààbò òun ló ti bá fẹ́ jẹ mínísọ̀ fẹ́ mẹ̀mẹ̀mẹ̀ dìfẹ́ǹsì fún báyìí Laji abas ó dáa ẹ wá gbọ́ ẹ wá sọ pé kí ló dé tí ààrẹ fi ń fọn rere pé kí ló dé pé ààrẹ ò ṣe bọ́ síta kí ààrẹ máa jà kí ààrẹ máa bọ́ sínú igbó kó máa lọ kó àwọn dáràndáràn àwọn agbénipa àwọn ajínigbé àwọn agbésùmọ̀mí àá ah, ah. ó dẹ̀ péré ẹni ẹni tó ní ìmọ̀ Lájí Abbas òpònú ayé àtọ̀run ni ẹ́ ọpọlọ ẹ dọ́bà ṣé ìwọ mọ̀ ẹ́ pé gẹ́gẹ́ bí Gani Adams ṣe máa ń sọ wípé ibi téèyàn ò bá téèyàn ò bá pèèyàn sí téèyàn bá lọ yọjú síbẹ̀ ohun tóun á kàbùkù ni ah, ìwọ gan-an o ṣe tó o fẹ́ kàbùkù wàá tẹ́ wàá fà tẹ́tẹ́ di Laji Abbas ẹ̀yin pípù ẹ̀ ṣe rori yín náà ó sọ kí Ìbà Gani Adams bọ́ sí ìjà ìta gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò kó máa jà kó máa lọ kó àwọn pípù kan bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn kan ní kọ̀mọ́dà àwọn àmọ̀tẹ́kùn ní gbogbo ibi tí àwọn àmọ̀tẹ́kùn wà ó dáa kájà gbọ́ pé àwọn ní jagunjagun àwọn olólórí ogun ilẹ̀ Yorùbá tó wá rọrùn ṣá láì mọ̀ sí gọ́vnà irú Ọ̀yọ́ state yẹn ipa rẹ̀ ń bọ̀ wá ṣèrànlọ́wọ́ ń yẹn kó má hàn sí commissioner of police Ọ̀yọ́ state wípé irú ààrẹ ń kó àwọn ọmọ bọ̀ wá ṣe nǹkan nílùú ìlú yẹn wá dáàbò bo yẹn kó má jẹ́ kí àwọn DSS mọ̀ àwọn lọ́balọ́ba tó so gbogbo ẹgbẹ̀rún kan péré kí wọ́n move láti ibì kan ààrẹ ò ní forward ààrẹ ní àwọn generals tiẹ̀ táwọn generals yẹn náà tún ní àwọn tó tún wà lábẹ́ wọn káàkiri káàkiri ilẹ̀ Yorùbá ok kán wá ń lọ ibikíbi tí wọ́n bá ti dá wọn dúró àbí tí kọ̀lá tí ibi tí ìjà ti ṣẹlẹ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí tí collateral damage bá ṣẹlẹ̀ irú ìwọ ọ̀bàyéjẹ́ ọlọ́tẹ̀ yìí náà ló máa kọ́ bọ́ sórí fọ́nrán wípé àwọn máa máa wọn tó ṣe é àwọn lágbájá ni àwọn tàmẹ̀dù ni àwọn làkàṣègbè ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ṣe jáwọ́ nínú ọ̀tẹ̀ ọ̀tẹ̀ máa ń tẹ̀yàn rì ni kò dẹ̀ síbẹ̀ ṣe pètèpèrò lórí ibà Gani Adams ààrẹ ọ̀nà kankan fọlẹ̀ Yorùbá tó òkè òkè ni bàbá yìí náà yìí ṣe màmá lọ òkè òkè làwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá màmá gbé bàbá yìí lọ gbogbo ọ̀nà tí ẹ fẹ́ kí ó jẹ́ pé wọ́n da nǹkan tí òun tí òun ṣe ti Ìbà Gani Adams kí wọ́n sọ di tiwọn gbogbo ọ̀nà yẹn lẹ̀ ń wá owó yẹn náà san fún ìwọ ayírádà tó péré ní Lájí Abbas yìí. kan jáde láì jẹ́ kí wọ́n gba àṣẹ gọ́vnà wọ́n gbàṣẹ commissioner of police wọ́n gbàṣẹ lọ́balọ́ba wọ́n dẹ̀ gbàṣẹ lọ́wọ́ àwọn tó jẹ́ àwọn àwọn security agencies tó wà ní tó ààbò tó wà ní intelligence gathering wọn ò gbàṣẹ lọ́dún wọn wọn kọ́ jọ ní synergy pẹ̀lú gbó wàá sọ ikán jáde kan ó dẹ̀ pé rẹ̀ ló ń pìtàn ó dẹ̀ pé rẹ̀ ní onímọ̀ ó sàn ju pé kó o má gba ẹnu ọ̀nà iléèwé kọjá lọ ìwọ ìwọ ẹlẹ́nu o yìí ó sàn ju pé gbogbo nǹkan tó ń sọ lọ ji le ni òòrò nǹkan tó ń sọ jinlẹ̀ ni ó dẹ̀ mọ̀ pé nàìjíríà ní constitution tó ń bá àkí ẹ̀. Ah, ah. ẹ jọ ṣe ẹ jẹ́ ká ká má sọ̀rọ̀ gbogbo wa mọ̀ pé a mọ̀ bí bí gbogbo ẹ̀ ṣe ń lọ a bó ṣe ń lọ o kò jọ wá lójú so o fẹ́ kí kọ́ táàgì ààrẹ for treason o fẹ́ kọ́ táàgì ààrẹ fún àwọn orúkọ tí ò yẹ kó ṣe wọ́n tí ò yẹ tí ò yẹ wọ́n àbí. olódùmarè á ṣe gbogbo ẹ̀yin ọ̀tá yorùbá olódùmarè á yín mọ́ṣẹ́ gbogbo ọ̀tá ilẹ̀ yorùbá tó ń dènà ògo ilẹ̀ yorùbá gbogbo yín ẹ̀ ní rógolo. gbogbo yín lè máa payé mare ayé lára láṣẹ Elédùmarè. kí ló dé ẹ Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ yorùbá wọ́n ti máa ń sọ fún wa pé àwọn ò fẹ́ rúkèrúdò nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni àwọn ò pé ká máa fi irú yín lẹ̀ pé kò yé yín ni ṣùgbọ́n báwo la ṣe fẹ́ fi ṣe tirú yín yìí ó dáwọ́ sọ pé kí ààrẹ ààrẹ jáde pé kí wọ́n ṣiṣẹ́ ẹ ti bi ti wákìlì ẹ fi ṣe àkíyèsí kékeré. ààrẹ pàṣẹ kán lọ mú wákìlì bí wákìlì ṣe ń da gbogbo gbogbo sáìdì ṣé ìgangan ni àbí nkankan ní Ọ̀yọ́ state bẹ́ẹ̀ tí wọ́n ń dàrú tó ń fi bìbì tó tó tún sọ fún àwọn ọkọ àwọn kan tó ń sọ pé ìgbà táwọn ń lọ síbẹ̀ o oyin jáde sí àwọn oyin alátakpa ni kò sẹ́ni tó lè débẹ̀ ààrẹ jẹ́ kó yé wọn pé gbẹgbẹ jẹ gbẹgbẹnu yín sọ̀hún ẹ fún àwọn lọ́sẹ̀ mẹ́ta àwọn á mú agbésùmọ̀mí yìí àwọn mú arákùnrin tó ń jínigbé tó wá látòkè ọya tó wá bẹ̀rẹ̀ sí jínigbé nílẹ̀ yorùbá yìí tó dẹ̀ ń sọ fún àwọn kan tó pera wọn kan lálágbára ilẹ̀ yorùbá tó pé wọn ra wọn lálágbára pé tán bá bí wọn dé kán máa bọ̀ ààrẹ sọ kán fáwọn lọ́sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ta yẹn kù bí ijọ́ mẹ́ta náà wọ́n wákìlì ìsìkìlì wákìlì àmú nígbà tán mú wákìlì tán ṣebí ìjọba náà ló fọwọ́ òfin mú àwọn ọmọ tí tó lọ ṣiṣẹ́ lọ́n tó fọwọ́ òfin mú àwọn mẹ́ta tí wọ́n tì wọ́n mọ́lé odidi bí oṣù mẹ́ta làwọn ọmọ ìfi languish nínú prison wọ́n fi wà nú ẹ̀wọ̀n ìwọ òpìtàn gbà yẹn kí ló wá kí ló rí ṣe sí àbí kí làwọn ìran ẹ ṣe sí nígbà yẹn ṣebí gbogbo yín kárí bọnú ni ṣebí irú ìwọ yìí náà ló wá jáde irú àwọn àwọn irú yín báyìí náà lẹ jáde lẹ sọ pé ẹni tí a mú gbà yẹn tí ààrẹ mú gbà yẹn kì í ṣe wákìlì ẹni tí ààrẹ mú gbà yẹn o kì í ṣe wà tópìsì tí ààrẹ tópìsì mú kì í ṣe wákìlì o wákìlì wà lẹ́wọ̀n lẹ́nìí ẹ ṣe wá fi wákìlì hàn wá tí ò bá ń ṣe oore ọ̀fẹ́ ọlọ́run àti oore ọ̀fẹ́ àwọn tó nífẹ̀ẹ́ yorùbá ibo ni àwọn àwọn ọmọ àwọn àwọn ọmọ mẹ́ta yẹn àwọn pc mẹ́ta yẹn wọ́n má ṣe máa wà nù ọ̀wọ̀n dìsín adúpẹ́ pé ẹ ààrẹ ní rí àánú gbà lórí àwọn OPC àwọn mẹ́mbà OPC yẹn irú yìí náà ni lẹ bọ́ síta lẹ tún sọ yìí pé ah àwọn ọmọ àwọn OPC mẹ́ta wọ́n wà nínú ẹ̀wọ̀n ó ti lọ sóṣù méjì kí láàrẹ rí ṣe sí ẹ̀yin èèyàn ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run irú wo òpònú ọ̀bàyéjọ́ ọlọ̀tẹ̀ yìí náà ló tún wá jáde ló wá ń sọ yìí pé ó yẹ kí ààrẹ bọ́ síta kó máa jà ṣé wọ́n ti gbàgbé òfin ni tó bá jẹ́ wípé ò ṣe gbogbo eléyìí tó ń ṣe nítorí owó tó ń fún ẹ ò ní ó máa padà tẹnu gbó bí ọ̀wọ̀ ni ọmọ gbáṣì gidi ẹ lórí ìwọ olófo tó ń bínú ológo yìí kí ló ń ṣe iná kí ló ní tẹ̀ jáwọ́ lọ́tẹ̀ kí ló ní tẹ̀ jáwọ́ nù lára èèyàn ọmọ Yorùbá ẹ̀wọ̀n ọmọ adarí hunrun ó dáa ẹ̀yin ọmọ Yorùbá ẹ ká tún ti ibi ìṣáná kíyèsí Ògùn mo fún yín ní àpẹẹrẹ kan yìí pé téèyàn ò bá gba àṣẹ lọ́wọ́ ìjọba aráàlú àwọn lọ́balọ́ba wọ́n máa ń padà fi ọwọ́ òfin mú yàn ni nítorí ẹ̀ ni ààrẹ ṣe ń sọ nísìn wípé tọ́n bá fún àwọn ní oṣù mẹ́fà ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ nílẹ̀ Yorùbá ó máa ó máa lọ sóko gbàgbé ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ ní ìṣọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ yẹn àwọn lọ́balọ́ba àti àwọn agbófinró àti gbogbo àwọn oníṣẹ́ oníṣẹ́ ètò ààbò tó wà nínú ìpínlẹ̀ yẹn ẹ̀já wa tún wá wọlé yìí nígbà tí ọ̀rọ̀ Bàdó ń ṣẹlẹ̀ ní Ìkòròdú komisanna police Lagos State ó pe ààrẹ báwo la ṣe fẹ́ ṣe ààrẹ fi àlàálẹ̀ sílẹ̀ si ẹja ṣe bẹ́ẹ̀ ẹja ṣe bẹ́ẹ̀ ẹja ṣe báyìí ṣé ọ̀rọ̀ bàdó ti dohun gbàgbé ní ìkòròdú ní ìsìn ẹ wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ nìyẹn sínájì nìyẹn ẹja jọ ṣe ni o nìyẹn nǹkan tí ìwé òfin ilẹ̀ nàìjíríà ìpè orílẹ̀-èdè nàìjíríà tó gbà nìyẹn lásìkò tá a wà yìí ẹ gbọ́ mi ẹ̀yin ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi ìwé òfin ilẹ̀ nàìjíríà orílẹ̀ nàìjíríà ó gbà wípé ìwọ tó o bá fẹ́ ṣe má tó o bá fẹ́ ṣiṣẹ́ ètò ààbò lásìkò tá a wà yìí má gbèrè kọjá the chief security of a state which is the governor ẹni tó jẹ́ alákọ̀ọ́kọ́ fún ètò ààbò ní ní ìpínlẹ̀ kan gómìnà ni kàṣà tó máa sọ àwọn ọba aládé nítorí bí ìpínlẹ̀ bí ọ̀bẹ nítorí ẹ má jà kọ́rọ́ tanra wa ìwé òfin wa constitution ó bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ṣe mọ̀ pé àwọn àjọ lọ́balọ́ba wa òní wọ́n ti yọ ìjọba ìjọ ọba ìjọ àwọn lọ́balọ́ba náà ti yọ ìjọba ṣùgbọ́n ìwé òfin wa constitution wa ó ti yí ó ti gbé àwọn politician lérí ọba so bá ṣe ń lò nìyẹn so ìdẹ̀jẹ̀ kó wà bẹ́ẹ̀ títí ìgbà tí ìwọ ìwọ àtèmi àti àwọn tó lẹ́ṣin lẹ́ẹ̀kan àti àwọn tó lẹ́ṣin lọ́rọ̀ àti àwọn tó tọ́ sí láti tún ìwé òfin yẹn ṣe ó dìgbà tán bá ṣe ká tó yé máa lò mọ́. ọ̀rọ̀ àgbà ni now lórí ọ̀rọ̀ ti bàdó ó lọ nǹkan pé yòó ń gbàṣẹ nìyẹn o nígbà tí bàbá ẹ̀ wá ń pariwo ó dìgbà tí ẹ jẹ́ kí àwọn gómìnà pe àwọn gbogbo yín wá ń sọ̀rọ̀ àbí nǹkan kan ṣé tí ààrẹ bá tiẹ̀ fẹ́ lọ gàbí kan àbí nǹkan kan ṣé owó ọwọ́ ẹ̀ òun ni kò fi ṣe logistic ṣe owó ọwọ́ ààrẹ ọ̀nà kakanfò tilẹ̀ Yorùbá ó ní kí wọ́n fi ṣe eh, mobility gbogbo nǹkan tó rọ̀ mọ̀ gbà mọ́ wípé ká lọ ṣe àbí remuneration wípé nǹkan tí àwọn tí ó fẹ́ lọ ṣe àwọn iṣẹ́ yẹn tó fẹ́ máa jẹ tó fẹ́ máa mu nǹkan tá à ń sọ tá à ń sọ tá à kì í sọ tí ò ń ṣe pé èèyàn bíi ẹgbẹ̀rún kan bí ó ń ṣe pé èèyàn ọmọ àjọ lọ sí thousands of àwọn members cut across Yorùbá land and cut across àwọn social cultural I mean security groups security groups bíi eh, OPC Àgbẹ̀kọ̀yà Vigilante comsec àwọn ọdẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn ọdẹ àwọn eh, àwọn groups yìí àwọn ẹgbẹ́ yìí tó sì jẹ́ pé bí oríṣi méjì méjì ni wọ́n àbí oríṣi mẹ́ta mẹ́ta tó ní kálukú ló lórí tiwọn tí ààrẹ ọ̀nà kakanfọ́n ti pè papọ̀ tí wọ́n ti jọ ń ṣèpàdé láti ìgbà bíi ọdún bíi mẹ́rin sẹ́yìn wọ́n pe ẹgbẹ́ yẹn ní SSA g southwest security stakeholder group ònà ssg tó yẹ pé àwọn ẹgbẹ́ yìí ló wà ń bẹ ńgbà tẹ́yìn ò lè ó kẹ́ni tó ń ṣe yẹn pé òkè OPC nìkan ò lè dá kinní yìí ṣe ẹ jẹ́ kí ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà ẹ máa bọ̀ ẹ jẹ́ kájọ máa ṣe kinní tí wọ́n dẹ̀ ń ṣe ìpàdé wọn lábẹ́nú tó ń ṣe ní gbàgede ibo ni wọ́n ààrẹ òpìtàn wà Laji Abbas ò ní ṣe rere gbogbo àwọn ìsọkúsọ tó ń sọ nílẹ̀ yorùbá kí ló dé ẹ jẹ́ ká padà wá sí abúlé àdó nínú kanáàlì abúlé àdó nínú swamp yẹn táwọn agbé ajínigbé tí wọ́n ti fi bẹ̀ ṣe kínní tó ti fi bẹ̀ ṣe lé nígbà tí àwọn pípù yìí tí wọ́n kọlu ìkan nínú àwọn jagunjagun lẹ́wà nínú Ọ̀yọ́ military cantonment ẹni tó jẹ́ cantonment yes ọjọ́ military cantonment ẹni tó jẹ́ commandant inú cantonment wa báwo lẹ́nu ṣe fẹ́ ṣe o ó pe ààrẹ ààrẹ dẹ̀ sọ pé ok bá ṣe fẹ́ ṣe bá ṣe fẹ́ ṣe bá ṣe fẹ́ ṣe rè ká má fọ̀rọ̀ gùn ọjọ́ tí wọ́n fẹ́ lọ ṣe operation dé oníkálukú kọ́mọjọ nàìjíríà mi wà báyìí OPC náà dúró ni gbogbo wọn dẹ̀ jọ ṣe kí ni wọ́n jọ wọnú igbó olómi yẹn wọ́n wọ̀ lọ wọ́n dẹ̀ ṣiṣẹ́ yẹn tó wà successful wọn tàgé nìkan pé èèyàn kan lèèyàn burúkú wọn tàgé OPC àti ààrẹ pé àti ààrẹ lọ ṣeṣẹ́ tí ò yẹ kó ṣe nǹkan tí ààrẹ ń sọ leléyìí ẹ̀yin òpònú yìí kí ló ń ṣe yín gan ṣá máa la orí yín a máa kọ́rọ̀ sínú ẹ̀ ni ìwọ ọ̀dàlẹ̀ ṣe wá sodo sínú ràn yín báyìí ó ṣe wá sodo sínú ẹ̀jẹ̀ yín ẹ ṣọ́ra ẹ sọ agbẹjẹmọ́wọ́ ẹ jáwọ́ inú àpọ̀n tí ó yọ ẹgbómi lákaná ẹ jáwọ́ inú ọ̀tẹ̀ kọ́tẹ̀ má bàa tẹ̀yìn rì kẹ́ má bàa kàn dínú yọ̀ Laji Abbas ṣọ́ra ẹ̀. sórí gbogbo àwọn tó ń tó ń whisper sí ẹ létí tó ń sọ̀rọ̀ àtàtàmọ̀tì sí ẹ létí pé kó o máa sọ jáde yẹn àwọn kan ṣe ti ju tiẹ̀ lọ lánàá o apadà mọ ibi tó gbẹ̀yìn wọn náà ni pé wọ́n padà nítorí owó gbogbo struggle ọ̀rọ̀ orílẹ̀-èdè yorùbá gbogbo náà wọ́n padà gbé fólóṣèlú ni wọ́n padà sọ àwọn tí ó yẹ kí àwọn tó wà nídìí ẹ̀ wọ́n sọ fún àwọn ìjọba lábẹ́ wọ́n á ń wá wọn yẹn kiri irú èèyàn tí wọn náà jẹ́ nìyẹn àmọ́ yìí ṣùgbọ́n àwọn ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ààrẹ ò fẹ́ ká máa tiẹ̀ máa dá yín lóhùn rárá ààrẹ ò fẹ́ ṣùgbọ́n tá a bá dárú yín lóhùn á jẹ́ pé àwa gan-an ìran ọ̀dàlẹ̀ làwa náà ọ̀tá dárú yín lóhùn ẹ jọ̀ọ́ nígbà tí ààrẹ kó ọmọ OPC jọ pẹ̀lú kọ́mándàntì eh, Ọ̀jọ́ military cantonment nígbà yẹn wọ́n ṣiṣẹ́ yẹn àti Nigeria military cantonment wọ́n gboríyìn Nigeria military cantonment náà tún wá tún wá fún ààrẹ àti OPC lóríyìn ẹ nǹkan tá a fẹ́ nìyẹn àní kí ètò ààbò tó péjú kó wà nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká pẹ́ ẹ má fi torí ìlara kẹ́ fi gbogbo ẹ̀yin ọmọ yorùbá tẹ́ wà ń dé ọ̀dàlẹ̀ àti wọ́ tó ní àṣẹ láti jẹ́ kí yorùbá gòkè àgbà tó o ṣe ìwọ nu elédùmarè nu ìwọ nìyẹn àwọn alálẹ̀ yorùbá nìyẹn o ẹ jọ ohun tó bá jọ wọn la fi ń wé wọn ààrẹ ọ̀nà Kakanfò Gani Adams lóògùn ọ̀fẹ́ o ọkùnrin kakaka arógun má ti dì ọkùnrin ogun lóògùn ọ̀fẹ́ o ìbàrẹ̀ o ẹ máa mọ̀ ọ́ ṣe láíláí ni ẹ jọ̀ọ́ kíní ó rọrùn ẹ jẹ́ ká jọ kọ́mọlùpọ̀ bọ́ ẹ jẹ́ ká lòfẹ́ ṣẹ́rí ọ̀rọ̀ ọ̀tẹ̀ wo ló ń dàran Yorùbá láàmú. Ah, ẹ jẹ́ àfọ̀tẹ̀ sílẹ̀ ẹ jẹ́ kí Yorùbá gòkè àgbà. ẹ jọ tí òjòlá bá ń lọ wájú tí sèbé paramọ́lẹ̀ àgbàdú tó bá ń wọ́ tẹ̀lé lẹ́yìn ta ló fẹ́ gbéná wojú ọmọ ejò tíwọ̀ bá ìwọ lájí òpìtàn sílẹ̀ ìbàdàn tó o bá irú ibi tí ìwọ tó o mọ̀ tó o bá fi gbélẹ̀ yorùbá lárugẹ tí òun ṣe pé gbogbo ọmọ yorùbá ìran yorùbá àbí ìtàn tí yorùbá rí lórí gọ́gù tó wàá go against ẹ̀ ló fẹ́ máa ṣe ni kíkà ṣe pé kí ni kí yorùbá kó gòkè àgbà ilẹ̀ yorùbá lóró jù bọ̀tá bá ti ń egbìnrin ọ̀tẹ̀ tá a bá ti ń pa kan nìkan ó máa rú kí ló dé ẹja jáwọ́ nú àpọ̀n tí ó yọ ẹja gbomi lákaná ah! ẹ ó tán lẹ́nu ó kùnkùn gẹ́gẹ́ bí òwe àwọn àgbà hmm. Hmm. ẹ jẹ́ kí n fi àdàgbọ́ ọ̀rọ̀ mi ẹ jẹ́ kí n fi tì síbí yìí ná nítorí ọjọ́ míì ọjọ́ rẹ gbogbo aṣọ kọ́là sá lóòrùn tó tó bí òwe o ẹ̀yin ìyá mi mo ṣí fìlà o ẹ jẹ́ rí mi pa o. lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Ìbà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ẹlẹ́ẹ̀kúndẹ̀kẹ́ẹ̀dógún tilẹ̀ Yorùbá mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún ìnáwó ìnara tí ẹ ṣe lórí ọ̀rọ̀ OPU World Congress Oodua Progressive Union tó wà ní about ninety eight countries all over the world tí àwọn tí wọ́n wá ṣe World Congress wọn ní Òṣogbo láti uh, January twenty fifth títí wọ January thirtieth mo dúpẹ́ lọ́wọ́ yìí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá náà tó wà ní diaspora tó wà ní OPU ní ní òkè òkun so a dúpẹ́ lọ́wọ́ yín ẹ a mọ̀ pé iṣẹ́ takuntakun lẹ̀ ń ṣe bàbá mi kí lè máa jẹ́ ìrántí àti ìmọ̀ fún gbogbo ọmọ Yorùbá bí OPC ṣe wà ní Nàìjíríà náà ni a ní ọmọ ẹgbẹ́ ní Ìbà Gani Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ni wọ́n kó eh, àwọn ọmọ ẹgbẹ́ kan jọ ní òkè òkun láti máa jà fún ẹ̀tọ́ Yorùbá láti má jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá tó wà lókè òkun láti má jẹ́ kí wọ́n sọ ilé nù ẹgbẹ́ náà ni wọ́n ń pè ní Oòduà Progressive Union OPU ó dẹ̀ wà ní ninety eight countries all over the world kò sí continent tó wà ní àgbáyé tí ọmọ ẹgbẹ́ yìí ò sí ẹ wá sọ fún mi ṣe irú ẹgbẹ́ yẹn àbí irú àkàndá èèyàn yẹn onírú ìwọ Lájí Abbas kàn rí pé o kàn lè bẹnu àtẹ́lù wàá kàn payé má ayé lára ni wàá payé wàá parẹ́ mọ́ ayé lára kíákíá níṣẹ́jú àyá kò yé yín ni ẹ̀ńtọ́ ló ń gbà fún ó ní bá Gani Adams tí wọ́n bá wọn nígbà tí wọ́n ń ìwọ lájà bá sì ń ṣe gbogbo ilé tó ń ṣe. kí àwọn ọmọ ẹgbẹ́ OPU tó wà lókè òkun kán bẹ̀rẹ̀ sí sọ ìsọkúsọ àgẹ́sì ìran tiẹ̀ ṣe mọ̀ pé ìwọ náà níran wọ́n á wádìí ìran ẹ̀ ó <laughs> mọ àbí káwọn OPC náà kán dìde ìran ẹ̀ kán tú wọn di yẹbẹyẹbẹ Lájí Abbas ugo ofe n'ụhọra ugo ofe mo dúpẹ́ bàbá mi ẹ ṣé ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ kú akitiyan yín lórí ilẹ̀ yorùbá ẹ kú kó lè ẹ gbogbo nǹkan tí ẹ fẹ́ lórí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá pé kó lè kí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá lè gòkè àgbà Elédùmarè á wá tì yín lẹ́yìn Elédùmarè ò ní tì yín lójú ojú ò ní tì yín nígbà kankan ẹ wà rówó fi ṣe ẹnu yín ó tọrọ àṣẹ yín ó múlẹ̀ gbogbo àwọn olólùfẹ́ yín tó nífẹ̀ẹ́ yín dénúdénú àwọn náà ó rògòlò wọ́n sọ pé ọ̀dàlẹ̀ bálẹ̀ kú ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ gbogbo ọ̀dàlẹ̀ lẹ Yorùbá wọn ò ní dalẹ̀ ẹ ṣe o ó dìgbà kan náà.